Jòhánù orí kẹrìndínlógún. nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín kí a má bàa mú yín kọsẹ̀ wọn ó yọ yín kúrò nínú sínágọ́gù àní àkókò ń bọ̀ tí ẹnikẹ́ni tí ó bá pa yín yóò rò pé òun ṣe ìsìn fún Ọlọ́run nǹkan wọ̀nyí ni wọn ó sì ṣe nítorí tí wọn kò mọ baba, wọn kò sì mọ̀ mí. ṣùgbọ́n nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín pé nígbà tí wákàtí wọn bá dé kí ẹ lè rántí wọn pé mo ti wí fún yín ṣùgbọ́n èmi kò sọ nǹkan wọ̀nyí fún yín láti ìpilẹ̀ṣẹ̀ wá nítorí tí mo wà pẹ̀lú yín ṣùgbọ́n nísinsìnyí èmi ń lọ sọ́dọ̀ ẹni tí ó rán mi kò sì sí ẹnìkan nínú yín tí ó bi mí léèrè pé níbo ni ìwọ ń lọ ṣùgbọ́n nítorí mo sọ nǹkan wọ̀nyí fún yín ìbànújẹ́ kún ọkàn yín ṣùgbọ́n òtítọ́ ni èmi ń sọ fún yín àǹfààní ni yóò jẹ́ fún yín bí èmi bá lọ nítorí bí èmi kò bá lọ olùtùnú kì yóò tọ̀ yín wá ṣùgbọ́n bí mo bá lọ èmi ó ràn án sí yín nígbà tí òun bá sì dé yóò fi òye yé aráyé ní ti ẹ̀ṣẹ̀ àti ní ti òdodo àti ní ti ìdájọ́ ní ti ẹ̀ṣẹ̀ nítorí tí wọn kò gbà mí gbọ́ ní ti òdodo nítorí tí èmi ń lọ sọ́dọ̀ baba ẹ̀yin kò sì rí mi mọ́ ní ti ìdájọ́ nítorí tí a ti ṣe ìdájọ́ aládé ayé yìí mo ní ohun púpọ̀ láti sọ fún yín pẹ̀lú ṣùgbọ́n ẹ kò lè gbà wọ́n nísinsìnyí ṣùgbọ́n nígbà tí òun àní ẹ̀mí òtítọ́ ni bá dé yóò tọ́ yín sí ọ̀nà òtítọ́ gbogbo nítorí kì yóò sọ ti ara rẹ̀ ṣùgbọ́n ohunkóhun tí ó bá gbọ́ òun ni yóò máa sọ yóò sì sọ ohun tí ń bọ̀ fún yín òun ò máa yìn mí lógo nítorí tí yóò gbà nínú ti èmi yóò sì máa sọ ọ́ fún yín ohun gbogbo tí baba ní tèmi ni. nítorí èyí ni mo ṣe wípé òun ó gbà nínú tèmi yóò sì sọ fún yín nígbà díẹ̀ ẹ̀yin kì yóò sì rí mi àti nígbà díẹ̀ ẹ̀wẹ̀ ẹ ó sì rí mi nítorí tí èmi ń lọ sọ́dọ̀ bàbá. nítorí náà òmíràn nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń bá ara wọn sọ pé kí ni èyí tí ó wí fún wa yìí nígbà díẹ̀ ẹ̀yin kì yóò sì rí mi àti nígbà díẹ̀ ẹ̀wẹ̀ ẹ̀yin ó sì rí mi àti nítorí tí èmi ń lọ sọ́dọ̀ bàbá. nítorí náà wọ́n wí pé. kí ni èyí tí ó wí yìí nígbà díẹ̀ àwa kò mọ ohun tí ó wí. jésù ṣáà mọ̀ pé wọ́n fẹ́ láti bi òun léèrè ó sì wí fún wọn pé. ẹ̀yin ń bi ara yín léèrè ní ti èyí tí mo wí pé nígbà e ẹyin kì yóò sì rí mi àti nígbà díẹ̀ ẹ̀wẹ̀ ẹyin o sì rí mi lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín pé ẹ̀yin ó máa sọkún ẹ ó sì máa pohùn rere ẹkún ṣùgbọ́n àwọn aráyé yóò máa yọ. inú yín yóò sì bàjẹ́ ṣùgbọ́n ìbànújẹ́ yín ni yóò sì di Nigba nígbà tí obìnrin bá ń rọbí a ní ìbànújẹ́ nítorí tí wákàtí rẹ̀ dé ṣùgbọ́n nígbà tí ó bá ti bí ọmọ náà tán òun kì í sì rántí ìrora náà mọ́ fún ayọ̀ nítorí a bí ènìyàn sí ayé nítorí náà ẹ̀yin ní ìbànújẹ́ nísinsìnyí ṣùgbọ́n èmi ó tún rí yín ọkàn yín yóò sì yọ̀ kò sì sí ẹni tí yóò gba ayọ̀ yín lọ́wọ́ yín àti ní ijọ́ náà ẹ̀yin kì yóò bi mí léèrè ohunkóhun lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ baba ní orúkọ mi òun ó fi fún yín títí dìsinsìnyí ẹ kò tí ì béèrè ohunkóhun ní orúkọ mi ẹ béèrè ẹ ó sì rí gbà kí ayọ̀ yín kí ó lè kún nǹkan wọ̀nyí ni mo ti fi òwe sọ fún yín ṣùgbọ́n àkókò dé nígbà tí èmi kì yóò fi òwe bá yín sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n èmi ó sọ ti bàbá fún yín gbangba ní ọjọ́ náà ẹ̀yin ó béèrè ní orúkọ mi èmi kò sì wí fún yín pé èmi ó béèrè lọ́wọ́ bàbá fún yín nítorí tí bàbá tìkára rẹ̀ fẹ́ràn yín nítorí tí ẹ̀yin ti fẹ́ràn mi ẹ sì ti gbàgbọ́ pé lọ́dọ̀ Ọlọ́run ni èmi ti jáde wá mo ti ọ̀dọ̀ bàbá jáde wá mo sì wá sí ayé ẹ̀wẹ̀ mo fi ààyè sílẹ̀ mo sì ń lọ sọ́dọ̀ bàbá. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé. wò ó nígbà yìí ni ìwọ ń sọ̀rọ̀ gbangba ìwọ kò sì sọ ohunkóhun ní òwe nígbà yìí ni àwa mọ̀ pé ìwọ mọ ohun gbogbo ìwọ kò ní kí a léèrè ní èyí ni àwa gbàgbọ́ pé lọ́dọ̀ Ọlọ́run ni ìwọ ti jáde wá. Jésù dá wọn lóhùn pé. ẹ̀yin gbàgbọ́ wàyí kíyèsí wákàtí ń bọ̀ àní ó dé tán nísinsìnyí tí a ó fọ́n yín káàkiri olúkúlùkù sí ilé rẹ̀ ẹ ó sì fi èmi nìkan sílẹ̀ ṣùgbọ́n kì yóò sì ṣe èmi nìkan nítorí tí bàbá ń bẹ pẹ̀lú mi nǹkan wọ̀nyí ni mo ti sọ fún yín tẹ́lẹ̀ kí ẹ̀yin kí ó lè ní àlàáfíà nínú mi nínú ayé. ẹ̀yin ò ní ìpọ́njú ṣùgbọ́n ẹ tújú ká mo ti ṣẹ́gun ayé.